ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí nira ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí ṣòro gbogbo ohun tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn ọlọ́run wọlá láìláìláńlá ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí nira ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí ṣòro gbogbo ohun tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn ọlọ́run wọlá láìláìláńlá ẹ̀yin ọmọdé ẹ tẹ́tí kẹ́ gbọ́mọ̀ràn ẹ fojúṣe kọ́ ẹ má ṣe hùwà kíwà o òbí ń bá yín wí ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́mọ̀ràn wọn tẹ̀lédè nìyàn ńlá lẹ́yìn wá ọ̀la ni ọlọ́run jọ̀wọ́ má má jẹ́ rí nira ọlọ́run jọ̀wọ́ má má jẹ́ rí ṣòro gbogbo tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn ọlọ́run ọlá láìlá ìlàlá kéwu ṣe kókó ẹ̀yin òbí ẹ ràn wá lọ pàtàkì nìwé káwa náà lè bá gbà mu torẹ́ni kàwé nìkan tí kò bá ti kéwu ó lè di lọ́la kó má mẹ́tọ́ àwọn òbí wọn tòrẹ́tọ̀ òbí dandan ní ní bá ti kéwu ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí nira ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí ṣòro gbogbo ohun tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn ọlọ́run wọlá láìláìláwà orúkọ mi ni Jamaldeen Akànnì Jamiu tí àwọn èèyàn mọ̀ sí bíbí ànábì mo jẹ́ ọ̀kan lára àwọn olórin Islam tó ọdún márùn-ún tí mo ti bẹ̀rẹ̀ orin Islam album tí mo dẹ̀ kọ́kọ́ ṣe nígbà náà ni Divine Praise inú ẹ̀ náà mo ti kọ orin tí mo kọ lẹ́ẹ̀kan yẹn orin bíbẹ̀rẹ̀ kò rọrùn fọmọdé àtàgbà but nǹkan tó fi rọrùn fẹ́mi ni wípé musician ni dáàdì mi àwọn náà máa ń kọrin àwọn náà olórin Islam ni wọ́n so àwọn ló ń tọ́ mi sọ́nà bí màá yẹ máa kọrin àwọn àwọn ló ń compose ìgbà mi ìgbà mi tí má mọ̀ máa fi sí bí mo ṣe bẹ̀rẹ̀ orin ni ìyẹn. owó àlàyé máa ń ta àlè ìdá ìdá yìí ayọ̀ àlè máa bù ú sùn fìlà. àdójúkọ tàbí ìpèníjà ni pé ẹ̀rí lórí tíyàn bá ń kọrin ní orí stage kò jẹ́ pé kíyàn máa kọrin lásán kíyàn náà máa fi àdúrà sí torí àwọn ẹlòmíì wà tẹ́ pé bó ṣe ń kọrin yẹn inú bí wọn wá dẹ̀ máa náwó òṣì fún wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò rò pé mo ní àpèníjà àbí challenges kankan lórin but mi ò wá lè sọ tí dádì mi bá ti rí. ọmọ mi náà ọmọ abọ́. tí mo tí mo lè gbàgbé ni wípé gbogbo ìgbà tí n bá ti ń kọrin àwọn èèyàn máa máa yọ̀ mọ́ mi wọ́n á dẹ̀ máa lọ́ mi lówó dùn wọ́n á dẹ̀ máa jó lórin tí bá kọ. owó àlàyé máa ń ta ìdá ìdá. òun náà ni pé nígbà tí nígbà tí covid nineteen dé kí covid nineteen tó dé mo ti ní bíi ṣóò bíi márùn tó yẹ pé tí bá dẹ̀ lọ àwọn ṣóò yẹn kò ń ṣe pé ṣóò kéékèèké ṣóò àwọn èèyàn ńláńlá ṣó àwọn èèyàn tẹ́ pé wọ́n gbajúmọ̀ ṣùgbọ́n bí covid-19 ṣe dé lọ ni pé ká má jáde mọ́ àtìgbà yẹn inú mi ò sí. ọmọ mi nà ọmọ abudulayi akẹ́hìndé ẹni tó gbà wàhálà nínú òkùnkùn tá a bọ́ sínú. mọ̀ àwọn tí wọ́n dá mọ̀ wọ́n ń yọ̀ wọ́n ń jó bọ́ tí ń yọ̀ mọ́ ni wọ́n ń yọ̀ ń gbò ẹ̀ wọ́n fọlá Muhammadu tọrọ. Allahumma salli ala Muhammad ọmọ Amina ọmọ Abdullahi Akẹ́hìndé ẹni tó gbà wá là nínú òkùnkùn tá bọ́ sínú ìmọ́lẹ̀ ọ̀gá pàtàkì nínú àwọn àna kò sírúwẹ̀ olúwa mi ò dá mọ́ ẹ̀mí ènìyàn wá láéláé ẹ̀dùnnú ṣé n bá ti bá mú ọmọ láàyè ṣùgbọ́n síbẹ̀ bí n tiẹ̀ bá mú ọmọ wọn máa fọlá náà bí tọrọ bíbí tí wọ́n bá ná bí mú ọmọ àwọn tí wọ́n dá mọ́ wọ́n yàn wọ́n ń jó bó ń yọmọ ni wọ́n yàn bò ẹ̀ wọ́n fọlá mú. Muhammadu tọ̀dọ̀. Tètè sọ ẹkún mi dayọ̀, kọ́tà Fáyọ̀mí. Orúkọ mi ni Jamaldeen Àkànní Jamiu ní orí Orísun TV. Ẹ má yí kúrò.